فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعو بفهم الله وضع إكيه أتي قيولون كما بقى النبي محمد ẹni tó ṣe pé òun náà ni ọlọ́run ọba fi ẹ̀sìn Islam ló fi rántí wa adal amana anabi sallallahu alayhi wa sallam ó mú àmánà tọ́lọ́run ọba gbé kọ́ lọ́rùn ó mú un ṣe bọ́lọ́run ṣe gbé e fún un wa ballaga iṣẹ́ tọ́lọ́run ọba ní kọ́ jẹ́ ọjẹ́ lájẹ pé ó pé pérépéré sọ wa nasaha al-umma ó ṣe ìkìlọ̀ ìtọ́sọ́nà fún àlẹ́ ọmọ yìí gbogbo tó ń jẹ́ mùsùlùmí tó ń jẹ́ mi nìyàn lànà ìsọ̀rọ̀ sọ́lẹ̀ ń ṣe ìkìlọ̀ tó pé ó ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ọba bó ṣe fi ràn sì kí ọlọ́run ọlọ́run kan bá nẹ́bí sallallahu alaihi wasallam náà gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ kọ́lọ́n kó fi kẹ́rì kó fi kárẹ̀ wọn. gbogbo àwọn tí a ń gbọ́ ètò àdéhùn yóò fọ́rọ́n gbogbo wa ni a kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni ọ̀rọ̀ tó ṣe pé mò ń sọ pé gbogbo ẹni tó bá ń jẹ́ mùsùlùmí tí ó sì nìkan ṣe tó fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn òun kóun lè fọwọ́ sọ̀yà pé ẹ̀sìn mi yé mi ẹ̀rí ẹ̀sìn mi yé mi níta nìyẹn gbọdọ̀ mọ̀ lọ́rọ̀ tá à ń sọ yìí òun náà ni ọ̀rọ̀ tó máa ń pè ní àwọn súfì ọ̀rọ̀ súfì sọ ibi tí mo dé ní ìjẹ́jọ́ òun náà ni pé mo ṣàlàyé pé ibi tí gbogbo mùsùlùmí tó ti máa mú ẹ̀sìn tó ń ṣe látọ̀dọ̀ ọlọ́run ẹni pé látinú alukur'an àtinú sunna nabi sallallahu alayhi wa sallam ni ṣẹ́rí ti àwọn onísúfí ó yàtọ̀ tó o má sì kó àwọn ẹ̀rí wá nínú tíra àwọn gẹ̀gẹ̀ tí èèyàn fèrè pé á ah, lẹ́yìn pé ọ̀rọ̀ yìí ọ̀fẹ́ yàtọ̀ lóòótọ́ tó ní pé yín tó kílẹ̀ nínú ayé alukur'an tọ́lọ́wọ́n bá jẹ́ kó yí àwọn mùsùlùmí ọlọ́wọ́n bá rán nabi sallallahu alayhi wa sí wa wọ́n ní ittabi'u ma unzila ilaykum min rabbikum olúwa ní ní tẹ́ máa tẹ̀lé láti máa fi ṣẹ̀sìn òun náà ni ohun tí olúwa bá sọ̀kalẹ̀ fún yín wala tattabi'u min dunihi awliya ọlọ́run ní ẹ gbọ́dọ̀ tẹ̀lé aláṣẹ mi lírí ọ̀rọ̀ ẹ̀sìn pípẹ́ lómi ni wọ́n máa lànà àṣẹ ẹ̀sìn fún yín ẹ gbọ́dọ̀ kó rí bẹ́ẹ̀ o qalilan ma tadhakkarun olúwa ní àmẹ́yìn díẹ̀ náà ní tó ń rántí ní tà ń sọ yìí yẹn ni pé àwọn èèyàn gbọ́ wọn ìdákúdá nínú ni wọ́n ta ń dálẹ̀ lọ nǹkan mi làwọn èèyàn ń tẹ̀lé wọn ò tẹ̀lé ní tó wọ́n látọ̀dọ̀ ọlọ́run ọba àyà tí mo kà ń bẹnu Suratul A'raf àyà ẹlẹ́kẹta ọlọ́run ọba tó ń sọnu Suratul Ali Imran àyà thirty two ọlọ́run ọba ní qul ati'u Allah war rasul torí mo ń sọ pé òjíṣẹ́ ọlọ́run lèèyàn gbọ́dọ̀ ọlọ́run lèyàn gbọ́dọ̀ tẹ̀lé láti fi ṣẹ̀sìn hmm. òun ọlọ́run ní òmẹ́sìn wá fún ọ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé bó ṣe sí rè kì í ṣẹ̀sìn kan tẹ́nì kan àdákalẹ̀ àbí oníbì kan tẹ̀ ti mú rè sọ́ọ̀sì alùsùnà nìyẹn sọ́ọ̀sì gbẹ̀m tó jẹ́ mùsùlùmí nù al-Qur'an sunna ànábì sallallahu alaihi wasallam olùwà ni wà ìtẹ̀lé alkọ̀rán ìtẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam ọlọ́run ọbọ̀ fẹ́ràn tó bá ṣe kẹfìrí o yẹni pé yóò di kẹfìrí ni tí wọn bá ti jẹ́yìn padà tí ò lo nǹkan méjèèjì yìí àwọn ẹni wọ̀nyí yẹni pé àwọn ní sufi àwọn tó ní àwọn mọ̀sọ́ọ́dẹ́rò tàlá kí yẹni pé ibi tó ti máa ń gba ẹ̀sìn wọn náà lẹ́fi pé nǹkan wọn máa ṣe ẹ rínú Qur'an ẹ rínú hadith anabi sallallahu níta àwọn ọmọ ń gbára lé ni pé alkashf àkọ́kọ́ nu arru'ya almanamiya odi méjì ẹlẹ́kẹta ni alilham kẹmẹ́ta yẹn náà ni masọ́dẹ̀rù tàlákì ibi tí àwọn oníṣúfì tán ti máa ń mú àwọn ẹ̀sìn wọn tí wọ́n gbé kalẹ̀ ó ń ṣe ní ó jẹ́ àkídà ni àdẹ́sọ́kàn ni ibi tó ti máa mú tí ó jẹ́ láti fi káṣù ní ti ń jẹ́ káṣù ni pé kí nǹkan kó kàn án àti àṣìyàn kò ní pé wọ́n ṣí gàgá fún mi wọ́n ṣí gàgá nǹkan fún mi ẹ̀rí ṣe mọ̀ irú ibi tí mo wà yìí inú ilé agodo àbí kíni máa ń pè irú ibi tí mo wà yìí so àwọn Yorùbá oríṣi táwọn yẹn máa ń pè ìfẹ́ rí inú túdíò tí mo sáré jẹun pè bẹ́ẹ̀ tọ̀ kí wá ní gbogbo kí wá ní gbogbo tí ń bẹ níta nìyẹn rí òun náà pè ní alkashu so irú nǹkan báyẹn nǹkan kí nǹkan kàn sí wọ́n sípayá kí níyìí fún mi sọ yìí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni ar-ru'ya al-manamiyya kí wọ́n sùn lójú oorun kó ní nǹkan báyìí ni mo rí yóò ti kìbọnú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ni al-ilham ká ni wọ́n sọ sí mi lọ́kàn wọ́n jù sí mi lọ́kàn so náà ní bẹnu àwọn tíra àwọn tẹ́mọ̀ gbọ́ tó mọ̀ ní pé ìmọ̀ tàwọn àwọn ń gbà látọ̀dọ̀ kìí ṣe látọ̀dọ̀ òkú anẹ́sọ̀ <laughs> ọ̀sọ́làmù náà ń pè lókú yẹn o ipe ẹni tó ti kú àbí àwọn tí wọ́n gba àdìsí wa táwọn ẹni yẹn ti kú so àmọ́ òun ní òun mm, ní ìmọ̀ táwọn yìí minal ahya minal hayy látọ̀dọ̀ alàyè ni táwọn ń gba direct <laughs> látọ̀dọ̀ ọlọ́run ọba so eléyìí kò síbi tẹ́ fẹ́ fi bọ̀ nínú ẹ̀sìn òun ni ó dá gbogbo fìtínà lẹ́dàsíkò ihun tí ó ń jẹ́ ìpínlẹ̀ ibi táwọn oníṣúfì ti mú ẹ̀sìn wọn òun náà ni mo kà yìí alkashfu arruya alilham tó gba àwọn nǹkan yìí kí wọn kó sùn kọkàn ni wọn ṣí kíní kan hàn ọ bá ní kíní nǹkan yẹn kí wọn ní pé nǹkan báyìí báyìí báyìí ọ wà níbi báyìí àlìjẹ́nà báyìí bí báyìí lọ́wọ́ àbíkó ní wọ́n fi hàn mí gbàgàdà báyìí ipe tí n bá ṣe nǹkan báyìí tí n bá ṣe yá dàbí nǹkan báyìí so kò ní ìdájọ́ rẹ̀ sábà ní bá yan náfìlà yìí báyìí so mo rí báyìí ní gbangba ni àbí kí nìyẹn wọn mo rí ó sọ̀kalẹ̀ wá fún mi láti sọ́mọ̀ báyìí ni mo rí báyìí ni so n tó fi ń fẹ̀sìn wọn nìyẹn so ẹ sì rí sẹ́fà wọn lè wo ìpínlẹ̀ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn tọ́rùkù sòfíà ẹ mọ̀ rí tẹ́sítì kan tí mo ń sọ yìí ń so bẹ́ẹ̀ náà ni ar-ru'ya al-manamiya kí yóò ká sùn mo kàn ní mo lálàá rí ẹnìkan àbí kó lóun rárá rí anabi sallallahu alayhi wa sallam àbí kó ní alkashf kó òun rí anabi báyìí anabi yọ sí òun ìyá kọ̀ọ̀bọ̀ ìyẹn ti láàmà náàmà ṣe pé kìí ṣe pé òun sùn òun kàn rí báyìí face to face lòun rí anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú nakedness àìdín pé òun rí pẹ̀lú naked àìsàn báyìí ni tí mo rí pẹ̀lú ojú mi gẹ́gẹ́ báyìí ṣe wà anabi sallallahu alayhi wa sallam sanabi ti jáde láyé sì dé yóò sì ní òun rí ànábì báyìí ànábì sallallahu alaihi wasallam tó bá ní kí ló wí yóò wá ní ó ní kí n máa ṣe nǹkan báyìí ẹ̀rí kìíní yẹn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yàbí ilham tí wọ́n sọ sínú ọkàn mi wọ́n fi mọ̀ mí nínú ọkàn mi wọ́n inspire mi wàhálà wa sórí eléyìí ìní tí wọ́n mọ ẹ̀sìn súfì lélẹ́rì nù ẹ̀wọ́ àyà Qur'an tí mo kà láti kan níta Nabi sallallahu alaihi gbogbo tí wọ́n ti ń jẹ́ ẹ̀sìn ọlọ́run ọba agbọ́dọ̀ orí nínú alukur'an ẹ̀sìn ọlọ́run ààrẹ nínú hadith anabi àwọn ààrẹ táwọn wà ń níta ń pè ní ah ṣé ń sọ yìí tí ká wá pọ̀ jù báyìí ká wá pọ̀ jù báyìí pé ah wọn ní kashfu pé wọ́n fi kìtàbà súnà sẹ́sìn pé káṣífù làwọn oníṣúbí fi ń sẹ́sìn bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ lọ lè wo inú tíra àwọn kan orúkọ rẹ̀ ń jẹ́ Jawahirul Ma'ani wa Bulughul Amani fi faydi Sayyidi Abil Abbas At-Tijani radiyallahu anhu ẹni tó kọ tíra yẹn wọn ni alẹ́ karasim ló kọ́ so tọ́bà tí mo fẹ́ lò júzù alákọ̀ọ́kọ́ ni ó jẹ́ darul kutub al-ilmiya tí mo fi ń ṣe léyìí ni pé mo ń sọ àwọn references yẹn àtàwọn ibi tí wọ́n ti tẹ̀ jáde so because lọ lè gbé kọ́mọ wà ní pé ah, ah kọ́lọ̀ lè wà ní kọ́mọ wà ṣe rí ibi tí mo fẹ́ kọ́kọ́ fẹ́ lọ ń bẹ̀ náà six nínú tíra yẹn tó ibẹ̀ ibẹ̀ lọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ìgbà tí ń sọ̀rọ̀ fi fọ́dúlì wírìdì yìí ọlá tí ń bẹ fún wírìdì Ahmada Tijani ó ní wà máa ẹ̀dà lọ́hù lìnàlíhì wà sífẹ̀tì mùrídì wà hálìhì wà máa yẹkọtọ̀ òhù mínú ìsáàzì yìí ó ní fa àkúl wà billahi tawfiq abúlé alẹ́ arazim ó ní pé ó ní wà bí ilẹ̀ àìnàtì wà lè húdà wà lè hájì ilẹ̀ sàwí ilẹ̀ sàwí ilẹ̀ tọ̀rí kọ́ọ̀lù radiyallahu anhu ṣẹ́tẹ́ bá ti ń katira yẹn tí alẹ́ Khawarazmi ah, bá ti ní qala radiyallahu anhu Ahmad Tijani ní sọ wọn o ó ní Ahmad Tijani sọ báyìí pé akhbarani sayyidul wujudi sallallahu alayhi wa sallam yaqzatan la manama ó ní ẹni tó ń jẹ́ sayyidul wujudi sallallahu alayhi wa sallam anábì náà ń pè ní sayyidul wujudi anábì sallallahu alayhi wa sallam ó ní akhbarani ó lá àmọ́dájá ní ànábì sọ fún un yá kọ́ọ̀dà tán ní ojú fò báyìí tó ń lajúlẹ̀ òun rí ànábì báyìí ni lá ó tó wá ní lámànáàmá kì í ṣe kí mo sun ó ó ní ìsùn ànábì yọ sí òun ni òun rí ànábì báyìí pẹ̀lú níkẹ́ àìsàn báyìí ni kì í ṣe kí bóyá òun lálàá ibi ni mo fẹ́ sọ fún yín pé tó máa ní alkashf bí náà ní sunfífi ń tẹ̀sán ara ẹ̀rí rẹ̀ lélẹ́yìí ó pọ̀ bámú nù tí ra wọn yìí ọ̀kan ni mo ra mú wá yẹn page ninety six ó ní àkàbára ní sayyidul wujudu sallallahu alayhi wa sallam yaqazatan la manama ó ní òun lajúlẹ̀ ní òkè tí pé òun sùn ìní ka nǹkan tí ó ní ànábì sọ fún un àmọ́ irọ́ láńlá ni àbí kí n ti ẹ̀ka ni ẹ jẹ́ kí n kà á ó ní qala li ọlànàbì sọ fún un pé anta minal aminina ó ní wà Ahmada Tijani ẹni ìfọ̀kànbalẹ̀ ni ọ́ wà kullu man ra'aka min al-aminina gbogbo ẹni tó bá rí ọ ọkàn rẹ̀ ọ balẹ̀ imma ta'ala al-imani tó bá kú lórí ìgbàgbọ́ wà kullu man ahsana ilayka bi khidmatin àti gbogbo ẹni tó bá ti dáadáa sí ọ tó ṣe ìdímọ̀ rẹ̀ tó ṣe khidmọ̀ fún ọ tó ṣe bọ̀ yìí sìn ọ yẹn ni pé tó sọ́ra rẹ̀ dẹrú tó rí ẹ̀ ń slave tí ń kó gbogbo dúkìá rẹ̀ wá báwọ̀ ó ní ẹni wọn yóò wà nù fọkànbalẹ̀ láyé àtàlùkìyàmà subhanallah ẹ̀wò tó lánàbì sọ fún un lójú oorun àlọ́ ojú fò tó ń wò sùn sùn lè sọ pé ní tí mo kàn fẹ́ mú bí ọ̀rọ̀ yìí ní tí ìdíbi àwọn yẹn ní mo kàn fẹ́ mú ni pé kó fi dá ọ lójú pé lódodo iná ni wọ́n ń fi wọ́n sọ pé alkashfu tí mo rí nǹkan báyìí so irú nǹkan yìí pé mo kàn jòkó lónìí mo sì rí àbí wọ́n gbé mi lọ àbí wọ́n sí wọ́n fi hàn mí so ẹ wò ṣe sí yẹn bí ṣe sí àwọn ẹ fi rí pé àyẹ̀ ń padà débẹ̀ so ṣe mọ̀ pé nìsín kí ni yẹn wọ́n lọ́dọ̀ mùsùlùmí kẹmọ́rí kẹ́ni kó tó kọ́kọ́ jáde ní kó ní wọ́n àwọn ń sún sí ọ̀dọ̀ wọn ni ẹ ti mọ́ rí tí ń sọ yìí ṣe wá rí àlàyé tí mo fi ń ṣe léyìí ni pé ẹlòmíràn mọ gbogbo tí ń sọ nípa wọn yìí o tòun ò sí lè jáde bọ́ta kí wọ́n sọ orú ọ̀rọ̀ yìí jáde ní tí wọ́n máa gbẹ́nu lé náà ni pé àwọn gbé ẹ̀sìn àwọn yìí yẹn ni pé tariqatuna mawdu'atun aw mabniyatun ala al-kitabi wa sunnah sí al-kitabi wa sunnah lélẹ́yìí èyí tí ń kà yìí kéèyàn oníhùn rí anabi sallallahu alaihi face to face báyìí lẹ́yìn ìgbà tí anabi ti kú tán so ahmed tijani yìí o lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam ti kú tán o nǹkan bíi ìtì ń bẹ láàrin wọn ó tó nǹkan bíi one thousand one hundred years náà ní ń bẹ láàrin wọn àtànábì o one thousand one hundred years náà ní bẹ́ẹ̀ láàrin wọn àtànẹ́bí sallallahu alaihi wasallam ó wá ní ànẹ́bí yẹn náà ni òun rí kìí ṣe kébóyè òun rí pé lòun lálàkọ́ o òun rí ní ojú báyìí ni tó sọ̀ka ànẹ́bí wá bá face to face báyìí òun sì rá ànẹ́bí pẹ̀lú ojú òun báyìí ni so ẹ dákun ṣerú eléyìí ṣé islam leléyìí ṣé alkitabu wa sunna sunna leléyìí sunna leléyìí ṣerú eléyìí so kódà ẹ ma jẹ́ ń tàn yín ẹ padà débi ibi tó pé èèyàn fẹ́ lè wo pé hé tí o ń bẹ torí mo jẹ́rìí ipe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wàláhì ẹ̀rí pé mo kàn sọ́njú nípa àwọn èèyàn kàn rí jó ọkàn ń jó lọ ni wọn ò wádìí ibi tí jó ti wá wọn ò kán lọ lè wádìí ibi tí ijó yẹn tí ń bu ni jó ti bẹ̀rẹ̀ sùúrù ló fi jẹ́ ojúṣe láńlá àfi kó ṣe pé àlàyé ó gbọdọ̀ wá lórí ọ̀rọ̀ yìí nítorí mú ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì wa nínú tíra yẹn kan náà ni tíra Jawahirul Ma'ani wa Bulugul Amani náà ni so lẹ́ẹ̀dì mo dákọ̀ tọ́bọ̀ àyẹn lẹ́ẹ̀kan mo dákọ̀ pé ibi tí wọ́n ti tẹ̀ tó ti tẹ̀ mo dákọ̀ rẹ̀ so òun náà ni Darul Kutub al-Ilmaniyya Beirut ni Lebanon Beirut Lebanon náà ni wọ́n ti tẹ̀ ní lebanon náà ti ṣe ẹ̀tẹ́ òun sì ni juzul awal page kọ́dà ní tó ti tahqiq rẹ̀ ẹ̀rì dọ̀bátọ̀ owó sọ̀há àwú akhraja ayatihi ẹnìkan tó ṣiṣẹ́ lérí tíra yẹn orúkọ rẹ̀ yẹ abdullatif abdulrahman ní ọ̀lẹ́ tó òun ló wo ó tún ṣe dáadáa ó tún kọ́ dáadáa ọwọ́ gbé jáde so page fifty six náà ni mo tún fẹ́ kà yìí ìgbà tí ẹni yẹn níbi ẹni pé ẹ̀ alẹ́ harasim tó jọmọ kí o ahmed àtijani òun ni ó sọ̀rọ̀ yìí jáde tó ẹ jẹ́ kí n ka ẹ̀ láìn tiẹ̀ náà ẹ jẹ́ n kà kẹ́ nítorí ẹni tó bá fi tó bá rí kó fi kọ́ mọ̀ wulẹ̀ dààmú púpọ̀ jù. ok láìn ẹlẹ́kẹ̀ẹ́dógún náà ni kéèyàn ó fi lọlé wo bẹ̀. wàlẹ́ kan rárá tí mo ní ó ní Ibrahim ó ní Ahmed Tijani ó ní qala li sayyidul wujudu anna al-ism mọ̀gbùrúbù àlẹ́yìn hijabun bí mo fẹ́ lómi ẹ̀gẹ́ ni pé ó ní qala radiyallahu anhu ṣe mo sọ lẹ́ẹ̀kan pé tí àlẹ́ àkàrà sí ń bá ti ní qala radiyallahu anhu ẹni tí ń bá wí ni ṣíkà mẹ́ta Tijani náà ní ń bá wí òun so ọ wá ní qala li sayyidil wujudu ó ní sayyidil wujudu sallallahu alayhi wípé tí wọ́n bá ń sọ pé n ti ń jẹ́ ẹ̀sìn wọn wọ́n mọ kìí ṣe lórí alkitabu wa sunna bóyá ni wọ́n mọ lórí kashf àkọ́kọ́ nù ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀sìn tasawuf kashf ni pé kíyàn orí pé kíní wọ́n ti gàgà fún mi ẹlẹ́ẹ̀kejì òun ni al-ilham wọ́n nù mí ẹlẹ́ẹ̀kẹta ni pé mo lálàá torí ẹ̀ ló sọ yìí ó ní qala li sayyidil wujudi ó ní aṣíwájú gbogbo ọmọ ẹ̀dá ènìyàn ó sọ fún mi sallallahu alaihi ó ní anna al-isma al-a'zama anna al-isma al-a'zama ó ní orúkọ ńláńlá orúkọ ọlọ́run tó tóbi madrubun alayhi al-hijab ó láwọn èèyàn ti wọ́n ti dànkan bò ó fáwọn èèyàn wala yattali'u alayhi illa man ikhtassahu bil-mahabba ẹnìkan wà lè mọ́ àfẹ́ntọ́lọ́run bá fẹ́ nífẹ̀ẹ́ sí ẹ̀wọ̀ ó kọ́ lọ́run wo ó kọ́ àwọn èèyàn ti dà wọ́n ti dànkan bò ó tó wọ́n fi ń tú àwọn èèyàn jẹ́ nìyẹn o ismullahi al-azam ismullahi al-azam wọ́n fi ń tú àwọn èèyàn jẹ bí sọ́nà láìsí àlọ́ máa padà dé bẹ́ẹ̀ torí pé àwọn àlàyé yẹn yóò wà ní èrè rẹ̀ torí eléyìí ní tí ó gbọdọ̀ yé ẹni tó bá ń jẹ́ olùtẹ̀sìn ọlọ́wọ́n bá ní peter bá ń sọ pé ìyìn tí àwọn oníṣúbí tó ti mú ẹ̀sìn wọn gidigidi òun lọ yàtọ̀ sí ìyìn tí anabi sallallahu alaihi wasallam ká ti máa mú ẹ̀sìn tí wọ́n tó bá ti lọ lè ka àwọn síra wọn kan yóò rí ń bẹ̀ báyìí gbàtán bá ń sọ̀rọ̀ nípa bí sọ̀rọ̀tò fàtí bó ṣe dé ẹ̀rì wọn ni wọ́n fi omi gold náà fi kọ́ ló wá ń jábọ́ ọmọ wa láti sánmà náà ti sọ kalẹ̀ fún ẹni tí wọ́n sọ kalẹ̀ fún subhanallah tó tẹ̀ wá rí wáyé pé ó bá wá sùn àbí wọ́n ṣì nǹkan kan hàn ọ́ tí nǹkan yẹn ò bá ti jẹ́ nǹkan tó tako ẹ̀sìn ọlọ́run tí kò jẹ́ nǹkan tuntun kankan tó ṣe pé nǹkan tó ọ̀bá lọ rí ẹnu táwọn kan bí ọ́ òun náà ni pé ẹ̀hẹ́ kí ló wá lọ sọ fún ọ. àwọn kọ́ná wọn lè mọ̀bọ̀ jiyàn pé lórí kí orí àbó orí orí àbó orí àwọn kọ́ná ò lè rí iná bóòlù ti dá ẹni tó ti kú láti one thousand years kódà more than one thousand years irú ìtàn àmọ́dá jìjà ní wíyì ó ti kú láti ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún kan ọdún wọ́n wá ní wọ́n rí àwọn kọ́ná bóòlù ti dá àbí síbẹ̀ ní tí yẹn bá rí rí àbí yẹn bá rí fọ́tò rẹ̀ rí lè yẹn máa ń dá máa ń bólú ti rí sórí fọ́tò rẹ̀ rí ni àbí ṣètọ́nù lè parọ́ fún ọ pé mi ni kọ́lá ṣètọ́nù parọ́ fáwọn àfa àkànyìn padà débẹ̀ pé ó sọ fún wọn pé èmi ni ọlọ́run pé ọ yá ń bẹ nu Tabaqatul Kubra Abdulwahab Sha'rani ó ní ana Allah olómi lọ́lọ́run ó ní uhilla laka ma hubiha li ghayrik ma ó ní gbogbo tó jẹ́ àlàálì tó jẹ́ wọ̀ fáwọn mùsùlùmí yòókù ẹ̀tọ́ ni fún wọn so ṣètọ́nù ló sì rí lójú oorun ó sì pera rẹ̀ lọ́lọ́run ṣètọ́nù lè rí ó lè wá kó pera rẹ̀ pé òun là nẹ́bí sallallahu alaihi wasallam so tẹ́ bá wá ń gbọ́ pé kí ni tó wá mú wá fún yín wọ́n wà ní ó mú àsàlátù kan wá ẹ wá bí wọ́n pé sàsàlátù wo ni sàsàlátù tá nẹ́bí sallallahu alaihi wasallam ti ṣe látòjú ayé ara rẹ̀ náà ni ó ní ọ̀tọ̀ ni yíwọ̀n o ọ̀tọ̀ làsàlátù tó mú wá o ẹ wá rí ẹ̀rí simple analysis ní kàrọ̀ra ṣe fún wa example tó kéré sí ọ̀rọ̀ fún wa òun náà nípa nẹ́bí sallallahu alaihi wasallam ti wáyé ọlọ́wọ́ bá ní al-yawma akmaltu lakum dinakum pé ẹ̀sìn pé pérépéré kí wà nábì tó jáde láyé ànábì tó wá jáde bọ́ta ìjọ tí ó fẹ́ kú ànábì tó wá sọ́wọ́ yẹn pé hey tásìkò kù rẹ̀ súnmọ́ pé ṣé mo jíṣẹ́ yìí pé àbí èyí yìí pé wọ́n ní wallahi ò jí pé tọ́ onótò wá ní Allahumma fashhad sọlọ́run o jẹ́rìí sí o one thousand years ní wọ́n ṣẹ̀ wá padà wáyé ipe àsàlátù tí mo ti kọ́ wọn nígbà yẹn tí mo fi kalẹ̀ ẹlẹ̀ fún wọn sọ̀látù Ibrahimiyya tí mo ti kọ́ wọn kò rí bẹ́ẹ̀ mọ́ o èyí tí mo ní kẹ́ máa ṣe ní ìtún rè wàláhì àfi kí n ò kíyèsí ìlànà tí yẹn rìn yẹn kí n ò kíyèsí ẹ jẹ́ ń fún wọn ní àpèjúwe kékeré mọ ìsọ́lẹ̀ kan bóyá nìsíká níwọ̀ náà ò ní ṣọ́ọ̀bù ọwá fi ọmọ báwọn èèyàn ti máa ní six boys àbí six girls ọwá ní kọ́ máa bọ́ ọ ọjà ó ti wá sọ price ọjà kọ̀ọ̀kan fún un wípé ṣé o rí tífì yìí bá ní hundred thousand ṣé rí dvd eh, yìí tà ní forty thousand ọ̀sá surprise fún un ọkàn ìyá ni ọmọ wa lọlé ọjà wà ní ṣọ́ọ̀bù ọmọ yẹn kan sùn ni ìwọ wá travel ọmọ yẹn wá lálà rẹ̀ wá lálà ọ̀gá ọ̀gá rẹ̀ wá ní tẹlifíṣàn yìí o mọ́ ọ̀tá ní ten thousand dvd mọ́ ta ní two thousand ọmọ náà bá dé ṣọ́ọ̀bù níjọ́ kejì wọ́n bá láwọn fẹ́ ra tv ọba ta fún wọn ten thousand tv hundred hundred thousand ọ̀tà fún wọn ten thousand ọ̀tà dvd forty thousand ọ̀tà fáwọn èèyàn ní two thousand naira wọ́n wá ní kílódé ní mo lálọ́ ọ̀gá mi lójú oorun ni so ṣé ẹ mọ̀ pé gbèsè tọmọ yẹn ọ̀ jẹ kìí ṣe gbèsè kékeré kọ́gà ó dé kọ́gà ọkàn ní owó àwọn tẹlifíṣàn yẹn pé ni mo ti ta owó dà kọ́ wa kó ten thousand naira fún owó tẹlifíṣàn káwọn ni kí ló dé kan ní a ah, mo lálàá yín lójú oorun ni so a dvd iná dàbò ti ta ìlú lọ́ta kó ní two thousand ah tv tv 4000, thousand kí ló tọ̀ ta two thousand tó ní a ah, mo lálàá yín lójú oorun lẹ́ni kí mo ta two thousand irú kílẹ̀ ọ̀gá wọn ọba ọmọ yẹn fà ṣe ọ̀pọ̀ lálàá rẹ̀ lóòótọ́ tó bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ń lálàá nẹ́bí sọ̀lọ́ ọ̀sẹ̀ lẹ́yìn gbàtà nẹ́bí ti kú tán tó ti ṣàlàyé ẹ̀sìn fún yín sójú oorun ló ti wá yí padà ó lójú ayé ojú oorun ló ti wá yí padà fún yín. Ah kọ́lọ̀n kọ́mọ́ ṣàfihàn tí ń jẹ́ òdodo kọ́lọ̀n kọ́mọ́ ṣàfihàn àwọn mùsùlùmí o tó di kí wọ́n lọ lè ba ọlọ́run ọba eléyìí ò rújú kò rújú ipe ìlànà yìí ìlànà tó takò tí ànábì sallallahu alaihi wasallam ni kọ́dà táwọn tí ń ṣe bá ń pariwo ipe tariqatuna mabniyyatun ala al-kitabi wa sunnah àbíkọ́ máa ní nasatukum ya ahla tariqa. نصيحة تنفعكم عقيقا سوكواني طريقتنا مبنية على الكتاب والسنة gbogbo ẹ pátápátá irọ́ ńlá tó kéde lẹ̀ so sí èyí tá à ń sọ nísìnyí alkashfu kí wọ́n fi kashfu kí wọ́n sípa yá nǹkan hàn mí kó jẹ́ pé náà ló fi ń sẹ̀sìn ọlọ́run tẹ́ ẹ bá ń bí wọ́n ní gbogbo tá à ń sọ yìí ó láwọn rí náà ni àwọn rí náà ni ṣùgbọ́n gbogbo tó di ìlànà wọn mú ìlànà Súfì mú mo rí lójú oorun mo la lálàá wọn sọ sí mi lẹ́mìí so mo wá sọ ń jẹjọ ike àwọn nílẹ̀ àmọ́ ni àá ike àwọn kankan bẹ náà nínú ẹ̀sìn wa yìí tó ṣe pé àlá náà ni àwọn èèyàn ńlá ló sì di ẹ̀sìn má àwọn tó di ẹ̀sìn nínú Islam ìyẹn látọjú ayé ànábì sallallahu alaihi wasallam nípa látọjú ayé ànábì tó apẹ́ lọ́jọ́ ayé ànábì lèèyàn bá lálàá sọ́ọ́bà yẹn wàá bá ànábì sallallahu alaihi wasallam yóò wàá sọ fún pé tán tí mo rí nǹkan báyìí o ànábì ni wàá àkọ́rọ̀ rẹ̀ yẹn ni pé ni ó fi rinlẹ̀ pé á sọ yẹn ó bá o bá ti dà ànábì ò ní bá a gbata tò lẹ́yìn gbàtà ti sọ aláyẹ̀ fún Umar ò rí bẹ́ẹ̀ ò rí bẹ́ẹ̀ Ali ò rí bẹ́ẹ̀ Abubakar ò radiyallahu anhu àti gbogbo àwọn ọ̀gọ̀rọ̀ sàhábà yòókù náà ṣùgbọ́n yẹn ni pé àwọn mùsùlùmí kálọ̀ lè mà ipe ìpínlẹ̀ ẹ̀sìn wa òun náà ni al-Qur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam so inshàlá tó bá tún di ní ọjọ́ mẹ́jọ sọ lórí àwọn ẹ̀rí pé tí mo ti sọ nísìnyí ni pé àwọn tí wọ́n gbé tasawufu lé lérí ìtàn gbé lé lérí òun náà ni mo ń sọ̀rọ̀ lé lérí o so ẹ̀rí pé gbogbo tíra nínú tíra wọn náà ni mo ti mú àwọn nǹkan tí mo sọ wá o tó wá pé n bá ní kí n máa mú wá nínú tíra wọn yẹn àtàwọn míì náà rẹ́kẹ́tẹ́ wàláhì kò lè oníyì kò lè bí ìbá ń ṣe mẹ́rin lọ báwọn nínú ọba àǹtó ni so àmọ́ pẹ̀lú pé bí tá ń lọ ó tiẹ̀ jìnà díẹ̀ so nípa ọ̀rọ̀ ibi òwa fẹ́ jẹ́ ẹni tí ó máa ṣe tó fi tó máa ń pè ní àlùbẹ́yà ọwọ́ gbígbà pé ẹ̀ pé wọ́n fẹ́ gbọ́wọ́ ìdílé láì sàálà ní ọjọ́ mẹ́jọ òun ni màá dá ẹnu lé sàbẹ̀rẹ̀ ọ̀hún kọ́nà kọ́mọ́ ṣàṣì ní ọ̀rọ̀ fún wa ṣé eléyìí náà sára ẹ̀sìn ni kí wọ́n fẹ́ sẹ́sìn ọlọ́run kẹ́ni àti kó wá gbọ́wọ́ so bẹ́ẹ̀ sì ni nǹkan gbé súnfílẹ̀ lérí lélẹ́yìí so ṣé wá wà bẹ́ẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni àbí kò sí látọ̀dọ̀ àwọn sàhábà àbí nkíní yẹn ti ẹ̀ wá ní à ọwọ́ àwọn àwọn èèyàn máa ń takò pé kò dáa ní gbogbo insha Allah gbẹ̀lẹ̀ ìlọ̀lẹ̀ náà láṣìwò kò sí nǹkan kẹta àgbàlérò ju pé kí n ti ń jẹ́ òdodo ẹ̀sìn ọlọ́run kó yé wa lọ tòdá bákan náà ti ń jẹ́ irọ́ nínú ẹ̀sìn Islam ní tí èyí ṣe ìpìnlẹ̀ nínú ẹ̀sìn Islam tó lálẹ́ ẹ̀fù tó sọ lára tó ti pé àwọn àfòmọ́ni tí pé tó bá fẹ́ sọ́ra rẹ̀ dídẹ́ pò ń gẹ́gẹ́ nípìnlẹ̀ tó láti ṣàlàyé ẹ̀fáwọn èèyàn pèyàṣà man hayya an bayyina wa yahlik man yahlik an bayyina kẹ́ni tí ó bá tí ó bá tí ó bá parun ọlọ́mọdé ká parun kó bá lè parun pẹ̀lú ipe kìí ṣe pé àìmọ̀ ní ìdààmú rẹ̀ bákan ẹni tí ó bá sì ṣẹ̀sìn ọlọ́run kó lè máa ṣe pẹ̀lú pé á ah, ń ṣẹ̀sìn ọlọ́run pẹ̀lú ìmọ̀ ni so kọ́lọ́run kí wọ́n sáà ṣe àlékún àánú rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa tí omi mi fẹ́ ní àǹfààní láti lè gbé kọlù ní òní àmọ́ àti abá fẹ́ pè mí a lè pè sí orí nọ́mbà mi jésù láì sàálà bákan náà ẹnìkan ẹrú ọlọ́run ọba kan ó ní pé àsìkò ìrun ní àsìkò yìí kádà kò sáré bá wọn pè é sọ̀túbà nìsín láti nǹkan bíi bíi pé bíi ten after àbí ten ó lè ṣe ten after six sọ̀túbà ti tó kí àmọ́ àlùfájàrí gangan ó yọ ní five fifty so zuhur ká ní láti bí aago kan so asuri nǹkan bíi twenty after six magrib ah, twenty after four so magrib ní tiẹ̀ ìgbà tí aago méje bá ti kú bí so Isha bóyá bíi aago mẹ́jọ ó kù ìṣẹ́jú kan so kí ọlọ́run bá kí ó gbà wọ́n ti bá fẹ́ pèmí zero eight one zero thirty three fifty one fifty four nine.